Monday ara ọpẹ́ fún ọlọ́ọ̀bọ ọba tó rà gá ọlọ́ọ̀bọ aláàánú tó fi àwẹ̀ ní oṣù àlùbáríkà àwẹ̀ rọ̀mọ̀kọ́ oṣù àlàáfíà àwẹ̀ rọ̀mọ̀kọ́ nínú oṣù ọlọ́run lọ wà láyé lórí rẹ̀ yóò wá ní ìmọ̀kẹ́ dáadáa nínú àwọn àlàmù ìṣáájú يحسبون كل شيء sóra tá à ń gbé lọ́wọ́ náà fi wọ́ ẹ ẹdí ń fún sáré fún àkọ́kọ́ òdìdí nígbà tí a bẹ̀rẹ̀ bá wá wà sọ́ńdà ní àwọn náà. àwọn alágàbàgebè àwọn sọfẹ́ ṣèlú tí wọ́n ń fi dáadáa síta tí wọ́n ń fi àbúrò pamọ́ sínú wọ́n ní àwùjọ ìtọ́kọ̀ fún síta ìwẹ́lẹ̀ ìdójú wọn lè fún àlùmà àlùgbàmíyà ó lè aburú wọn ọlágbára yẹn ló fi jọ jẹ́ wípé àwọn ọ̀nà tó le àwọn ọ̀nà tó lágbára òun náà mi lọ́rọ́ wọn àkùrán nítorí káwa mùsùlùmí a pàkíyèsí ká ṣe àkíyèsí ibẹ̀ ká tẹ̀lé bá a ṣọ́ra fún torí pé dípò ilé ọba pani wọn nítorí náà ti sè kò ní pààyàn ọlọ́run wá ròyìn àwọn amúná méjì ó ní ذلك بأنهم bí ánàmú àmànú ọlọ́run yẹ rí bẹ́ẹ̀ látàrí wípé àmànú wọ́n lórí lórí wọ́n àwọn àbọ̀bá ń mà lẹ́yìn wọ́n bá ti pọ̀ ìmánìyàn lẹ́yìn mùsùlùmí níwájú àdínábì. láàrin ẹ̀mí mùsùlùmí tó ń máa dábàá rò wọ́n tún wá ṣe àìgbàdo pẹ̀lú ọkàn wọ́n á fi ọkàn ta ìlànà lẹ́yìn ìkọ́kọ́ yọ ọkàn lọ́lágbà síbẹ̀ náà aláàrin ìjọba ní mọ́tò ìlànà sọ́ọ̀lì ọ̀yẹ́dà pápádà hàlà ọkàn. ọkàn tí wọ́n wá bí ń dàgbàdọ̀ wọ́n wí láìláìlá wọ́n wá mọ́ṣáláṣí kódà wọ́n bá wọn lọ sí háàjì lọ́dún tí wọ́n ń pè ní ẹ̀mí àbúrú lọ́wọ́ lọ́kàn lọ́dún ọ̀tàjọ́ wọn jẹ́jọ́ ẹ̀rọ wọn ni wípé ọ̀padà lẹ́yìn àwọn mùsùlùmí jọ́gà ń gbé bó lè wulẹ̀ bọ́ láyọ̀ ara tó tí ò bá tóbi mọ́ èmi lọ́wọ́. torí yóò máa lọ́ọ́ tí wọn náà ilé pé ẹ̀rọ ọ̀rọ̀ ni omi bẹ́ẹ̀ bá lè jẹ̀ dà wọn. ذلك بأنهم آمنوا ثم كفروا ليس هم نفسهم منافق oríṣiríṣi kọlọ rẹ Tọba bá yẹ pé kọ́lọ̀ tí ó fi kò tẹ́tí ara rẹ̀ tó lè rí sí ń wá oníkópera rẹ̀ ní tètè kò ní bọ́dà. má burú wá ibi tí dáadáa rẹ̀ tó tún máa wà rẹ̀ mọ̀ kò ní bọ́dà. ń lọ sí ìná wọn máa lọ sọ wọn à ní darapọ̀ márùn ní wọn ní darapọ̀ márùn ní ẹsẹ̀ kan ayé ẹsẹ̀ kan dání ẹ máa wọ ẹlẹ́ni pàdé ìjà ìdàpọ̀ gbọ́dọ̀ nínú ẹ̀kọ́ ìbọ́ọ̀lù ẹlọ́mìnà fún mi tọ́lọ̀ bá ń fi àmì ìdíjẹ́ bá jẹ́ mi ṣe bá abẹ́ máa fi ọ̀rọ̀ ogun fún yàrá ẹ̀ kí n fi ẹ wà sọ fáwọn ìgbàlá ẹwọ̀n kan wà ń káànà nílẹ̀gá ìrìnà tàbí ọ́n tọ́rọ àti pé ó ní wọ́n jẹ́ ẹ̀bá àwọn mùsùlùmí ọwọ́ àwọn kèfèrí lókùnlókè قالوا ألم نستحوذ عليكم ولم نعقل من المؤمنين wọ́n ha ní ọjọ́ bá àwọn kẹfẹ́rí kí àá rẹ̀ bá ọ̀la pọ̀tẹ́kì àwọn ọmọ mi ní gbogbo àwọn àti wọ́n lọ́dọ̀ ní tó fi sí àwà ọjà fàákùrù bí à àlàmọ́lómi ní ọlọ́nà wá fi irú sí ọwọ́ ọrùn omi bí wọn bá nítorí àìgbàgbọ́ nínú ọlọ́run fáwọn ọmọ lára ayà ẹ bá ka alukurani látọ̀jú ọ̀la kò ní yẹ o ẹ bá ka àlàyé sunna nẹ́bí fún gbogbo olóòtú yìí kò ní yẹ. fọ̀rọ̀m láyé fàánù náà yìí máa nà bẹ́ẹ̀ sọ̀rọ̀ ọ̀dàtọ́ tó yẹ kóró fún wa kò ní yé wọn wọn à lè sọ yé wọn kọ̀ọ̀ áánà wọn ò ní bá kọ̀ọ̀ wọn ò lè gbọ́ pé nà oníṣẹ́ ẹlẹ́bí fún wa kò ní nítorí pé ọlọ́run ti di ọ̀kan wọn ọlọ́run bá láti gbẹ̀rẹ̀ mọ́jà kọlù nítorí pé nípa àtúntọ́lọ́ ọba ń sọ ń bí àyìnbá bẹ̀rẹ̀ ọ̀dì kẹ́kẹ́ mọ́kọ́ rẹ̀ torí kò méjì ní ń bẹ méjì ọ̀hún ní ń bẹ ẹ̀yin yẹn yóò yóò yóò tẹ̀lé ọ̀rọ̀. ìwọ ń tẹ àti ìwọ ẹlẹmọ ọgbà ẹmẹ tẹ táyé náà lọ. ìwọ bọ yẹn. mo bá rọ sọ̀rọ̀ mo bá ń kọ orúkọ ìgbà àwọn ọmọ àti ìwé ìwé àti ìwé ìgbà wọn bá ń kọ orúkọ. ẹgbẹ́ ń bára àwọn sọ̀rọ̀ ń bára àwọn ṣe é tí wọ́n mọ ọjọ́ ń tà ń sọ̀rọ̀ wọ́n bá ń bọ̀ pọ̀. aláàní fàmú láyà fàmú wọn àti káàdù yẹ ìtura ìlà oríire oríire àtọ́jú ẹ̀ ìbámu ọlọ́kọ̀ wọn ti nàá sí kálíbà wà ló bá bolo wọn ti lé tó ọlọ́mí. ìwà ìgbà ọ̀rọ̀ dáhùn jẹ́rẹ́ ànábì tó bá rí wọn wọn àdébùgà ajẹ́ta òun ara wọn gan yóò ti máa dán yóò ti má yóò ti ní. ó sí ní pé jẹ́ a máa fi múra tẹ̀sán. wọ́n rọ̀ gbé odò lẹ́sìn yé níbẹ̀ lórí ìdánwò tó tó bá dé lọ́dọ̀ lórí o yàrá yìí rẹ̀ dùn àwọn àyà gbọ́dá wù àyà gbọ́dá wù ìlú ẹlòmí gbọ́dá wù ìlú ẹlòmí ó ń jẹ túnẹ̀ dáńdá alẹ̀ lọ́lẹ́ o nínú àlọ́ yìí o lọ́dà tó bá lọ ní kìkì wájú bọ̀ á fi yóò lòdì sọmọ yá torí pé yóò àwọn ọmọ yóò máa tẹ̀ yóò ó mọ̀ mú ní ìgbọ̀n ó rò para àwọn ẹjọ́ bọ́ọ̀dà tó ní. wà ìlú àrọ̀ àìsà mọ́rùn tó o bá rí wọn tó àlùbí bùkà ajẹ́ sáàmù mọ́ ara wọn yóò máa jọ lójú wọn fi wọn fi wọ́n lójú. ìjọba àwọn àpá ẹ̀rọ ìgbìmọ̀ kẹfà mú ní àpá sí i. òṣìṣẹ́ àlàbí fẹ́ máa lọ àìsàn ẹjọ́ lọ bẹ́ẹ̀.

mo kàjọ sí ìgbé yìí kò yẹ kò yẹ tí o yẹ ti wà tí wà ní ní nípa ní ìwà ti yẹ ní kó wà lọ kọ̀ǹpáàmù lọ́dọ̀ àwọn àlùkùtà rẹ̀. bí mo ẹnitọ́ bá rí dáadáa mà yẹn nínú ní yóò lọ́rọ̀ nínú kọ́ yìí lọ́nà mo bá àbí yẹn nínú. tọ́lọ̀ tó jẹ́ mi wọ́n máa fẹ́ gbogbo àlà tó kọ́lọ̀ jẹ́ ojú àjẹ́ ká tó kú ọ̀la yìí ọ̀pọ̀ àwọn ọ̀tọ́ jẹ́ pàǹpà. ẹ̀yin náà wọ́n lè kọ́ yàtọ̀ sí lójú tó máa kọ́ láwùjọ jẹ́ ọ̀yà mo lè sọ fún yín lẹ́nu. ìgbà ọmọ ilé ìgbọ̀dọ̀ máa àwọn àníjẹ́ alhamdulillah ìgbẹ́ ń sàrọ̀ iṣẹ́ gidi. àdìgbà bọ́lọ̀ ẹ̀yin náà yẹn fẹ́ẹ́ mú mi ń yàrá lórí àdìgbà bọ́lọ̀. ẹ dákun wàyé tó ń dàbí káké tó o bá ń fi méjì mímá ángáná ìlẹ́yìn kà nípa ń ká àdìgbà ń tẹ́kí ọ ẹ dákun tó lọ́dọ̀. ẹ dáhùn ẹ̀yin ọlọ́run sọ àlùkò ránì kalẹ̀ fún kẹ̀kẹ́. wọ́n wá ló ṣe ìlú ìgbà rẹ̀. ọlọ́run máa jẹ́ ọ̀rọ̀ wá bẹ́ẹ̀ nínú àlùkò áánì yóò wá di bí ẹ̀kọ́ àtìmẹ́lì àwọn àjọ rẹ̀ ló ti balẹ̀. sọyí àwọn àkàn nínú àwọn àbá wọn nínú ẹ̀mí tọ́lọ̀ ọba sọ ń bí kí wọ́n ká rọ àyíká àbùn ni wọ́n lè fi malẹ̀ ni wọ́n ti máa dán ni wọ́n ti mọ́ra bí ẹni ẹ̀gbẹ́ sàn lára ó sì máa jọ́ sí ó sì máa jọ́ sí. Àwọn àbá kàtà ìgbà àwa ó ń mú àlọ́lọ́wọ́n bá jọ àjẹjọ́. Torí wọn à lè fi nílò ànábì sọ̀rọ̀ wá. Àwọn mí nínú àwọn àfa onítàfíì tí wọ́n jáwọn àdàfáà wọ́n á ní rárá ìdílé rẹ̀ lọ́rọ̀ mi sọ̀nà lójú. ìtumọ̀ rẹ̀ ọlọ́run bá bẹ́ẹ̀ lè wá wa mùsùlùmí ní sọ̀rọ̀ ayé. wípé tó bá ṣe wípé ìrètí wò náà nìyí ó lè jẹ́ dáa náà ẹ̀yìn tó ìtọ́ àná lọ́lọ́ sọ̀rọ̀ kò yẹ وإذا رأيتهم وإن يقولوا كأنهم farabalẹ̀ kájú àyà yíyé dáadáa ó sábìlì àwọn ọ̀nà àmìlí púpọ̀ tọ́ ọ bá rí wọn ìrẹ oníṣẹ́ ńlá wọn á fẹ́ fìdí sí iye wọn wọn á fẹ́ wọn. tí a bá lè fẹ́ fi wọn ṣe ànẹ́bì sí ìwò bọ̀kánà bí wọn léèyàn dáadáa sẹ́ni tó ti sọ́mọ sọ̀rọ̀ tó dá lẹ́nu sẹ́yìn ẹ̀fẹ́kì tí ẹ̀rẹ̀ ká nínú ọ̀dọ̀ apá tó kó sì kí wọ́n rántí ọ̀fẹ́ gbọ́ bẹ́ẹ̀ máa bá ń lọ fẹ́ lò sẹ́yìn ẹ̀jọ́ tó bẹ̀rẹ̀ máa tẹ̀lé láti wà láìpẹ́ sẹ́ni tó lọ ọ̀dọ̀ apá bí ẹ̀sìn tó fẹ́ wá tó yọ̀ọ́dẹ̀ fún tí àlọ́ yọ̀ọ́dẹ̀ máa rí bọ́ọ̀lù yìí tọ́tọ́ fẹ́ lọ sí ìkùn yóò tún máa béèrè béèrè kó lọ síṣẹ́ ìyọ́n gbà tó bá déwájú ayábùlọ ayábùlọ ayábùlọ kúmùlọ kúmùlọ náà ìgbà ń bẹ ṣé wọn náà bá wọ ajá mọṣálá bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ yìí wá yà wọn bá ẹ dákun wọn máa ṣe ilé bẹ́ẹ̀. ẹja àwọn wọn ń ṣe bẹ́ẹ̀ àti wọn ò máa ṣe bẹ́ẹ̀ ìjọba òní sábà ká fún wọn. gbogbo ọdún ẹ̀ka tó wá ṣe ó tún ṣe é pamá wà ìgbà àyíká ọ̀hún àwọn ọmọ náà lè ní agbára má kí ìrírí ti kó tàn ọ́ jẹ tó ẹ̀rọ rẹ̀ fún àìmọ̀ èèyàn tó ní ọ̀sán rẹ́rẹ́rẹ́ ní àwọn ìgbẹ̀rẹ̀ bí ìdí náà lọ́wọ́ ní àlóòrò láti lọ lọ kan. فإذا رأيتهم يعذبك أجسامهم ẹ̀yà akẹ́kẹ́ ya máa mọ́lá ìdáwọ̀ ní ibi ó ní àwọn àjọ wá sí ẹ̀yà akẹ́kẹ́ kọ́lẹ̀ ẹ̀yà ya ti mọ̀ wá kà sábà yìí ti wúro nítorí yóò dìde bí ìdúró ohun ọ̀pọ̀ báwọn ẹran tó pọ̀pọ̀ tó hàn pọ̀pọ̀ tó fi ẹ̀sùn bí ọ̀yà bí ìjẹ́ wọ́n mọ̀ tó lè wòrò wọ́n mọ̀ yóò wòrò ní jẹ́wà lónìí ọjà máa ní mọ̀ wáyé lẹ́rìí ẹgbẹ́ bá kọ́ bọ́ ní kí ìfẹ́ ńlá ló gbúdọ̀ ó ti kọ́ àwọn tó gbúdọ̀. وإذا رأيتهم تعجبك أجسامهم وإن يقولوا كأنهم يحسبون خلق الحكيم mọ̀nàdìkì burú jẹ́bi ewé tẹ́ ṣe tí wọ́n bá mà kó wọn ní ìfẹ̀yìnwó kẹ̀mọ̀ sí ọ kò túmọ̀ dìkì bọ́kà wọn bèrè. Sẹ́yìn àdáwọ̀ ìjẹ́ bá mà kó ní ìfẹ̀yìn kò ní ẹ̀mọ̀ ọ̀pọ̀ sí ní ìyàmẹ̀. Tọ́ ọ bá rí wọn tó àjíbó kà. أجسامهم ويقولون يا بعد وعد يا رب لا إله إلا الله ọ̀rọ̀wọ́n tí a bá ń sọ̀rọ̀ ẹnu wa ní ìfúnnù ọ̀rọ̀ tó jẹ́ bí kí wọ́n mọ̀ bá wà láyé tí ẹmọ láàrin tí bá lè ṣe bẹ́ẹ̀ láti kan nẹ́bí jẹ sẹ́dá àkọ́kọ́ ni wọ́n lè tàn lẹ́nu òwe gbẹ́nu àlùkà àwọn pariwo tọ́lọ̀ bá bá wa mú àwọn pariwo yẹn wa ó ní ìdí o sára. ọlọ́ni àwọn mọ̀lábí ti tẹ́ wọn yìí ṣe á nà wọn òṣùpọ̀ àpèjú wọn làpèjú yẹn pápẹ́. ṣé ẹ máa ń ẹ bá máa ń jẹ pápọ̀ pápọ̀ ní jẹ́ mọ́sọ́rù jámọ́ òun kọ́sábà lẹ̀ ẹ̀dá sáàrí sẹ́nu pé sábà dìbì inú sábà dìbì rẹ̀ lélẹ̀ pé padà wí tí ó padà lé nǹkan tí ó padà dìbì. tí ọ̀pọ̀lọpọ̀ ọdún tá a máa ń dìn a máa ń lọ ni síbẹ̀ náà ẹgbẹ́ á dì bá dì rẹ̀. kódà pátí tá ń jẹ gbàgbọ́ra ẹ̀gẹ́ tá ń jẹ ebi bìrẹ̀ náà láti yóò sì padà wí ọmọ àti òbí lọ́ba ayé máa ka ọmọ alábẹ́ gbogbo àwọn ibi tẹ́ ń wò yìí tẹ́ ẹ bá gbé wọn tẹ́ ẹ bá sì wọn bọlẹ̀ tó bá gbé ilẹ̀ ibi tó lọ́ra tí wọ́n ti lè wò wọ́n tún àwọn ọ̀gá yìí ṣùgbọ́n kò sí ẹ̀yìn ìpákó lájú bẹ́ẹ̀ lè fi rẹ̀ lélẹ̀ tí wà wò. kí ni ìdí tó fi jọ́jọ́ yín pé a lè fi rí ìpákó lélẹ̀ kó mo fẹ́ já gbọ́ pariwo yẹn ní dáadáa ní ọ. Ah, ọlọ́run bàbá ọlọ́run lọ́mọ ọ̀rọ̀ tó bá torí bá ń sọ irú àwọn àti lóbìnrin tọ́wọ́ ni ó dàbí pákó tí wọ́n fi kí ọlọ́run gbà lérò pẹ̀lú pákó kí ndọrọ gbà lérò pẹ̀lú ndọrọ ó ní lọ́wọ́ ndọrọ ndọrọ ilé ndọrọ ẹgbẹ́ áàrì ó ní láti owó ti lọ lè kẹ́kọ̀ọ́ rẹ̀ ní nígbà bẹ́ẹ̀ mọ̀ tún ayà tó wà lọ́wọ́ ká tó kò lè lọ kò lè lẹ́kí iṣẹ́ ń lọ lórí àlùkò àyìn lójoojúmọ́ ni ojoojúmọ́ lójoojúmọ́ táwọn bá bá ń lú ẹ lọ nínú rẹ̀ ẹ̀yin ọmọ agbèrè àwọn aláàbá láwọn àwùjọ ti wáyé kọ́mẹ́jì wọn kọ́mẹ́jì bàbá bàbá tó kù ní ìgbòho ti ṣe é ṣe sí ẹ̀rọ ti jáde báyìí táwọn àdéhùn pẹ̀lú náà ká ti fún un. báwọn ẹlẹ́gbẹ́ bá orin ni wákàtí wà ìjó tí àbá tó kó ìgbà wọn tó máa bẹ̀rù mi ló jẹ́ pé àwọn ẹ̀yọ́ ń bọ̀ náà tí wọ́n bá dáwọ́ làwọn owó òṣìṣẹ́ yìí.

àwọn ẹ̀yà alága láàájú wọ́n tó ní wọ́n ti yà ní ọlọ́run ọ̀gá mọ́ta ọba pa ń bẹ̀ yẹn àpèjúwe tó mú wá náà a àwọn akẹ́tà ń sọ yẹn tó jẹ́ sọ ní ní tí àwọn tá ń jókòó sí ìdíje ní dọ̀bí ògbó kò ní ẹ̀rí bẹ́ẹ̀ nìkan wọ́n bá dọ̀bí ògbó alẹ́ tó níjà ẹ má bá a ti ní bá a ti ah, lọ máa wọ̀ ní ẹgbẹ́ ní ìgbà tó mo ti gbéjà lọ́rọ̀ lọ́jọ́ tí mo kura yorùbá rẹ̀ náà fi lẹ́jọ́ yàrá ti ká yà kí ni mo kà tó mo lẹ yorùbá níbẹ̀ náà mo bá dé. nígbà tí ìjẹ́pẹ́ yìí náà bí wọ́n tó láwọn abẹ́ tó fún yín dáadáa bẹ́ẹ̀ ti nàgẹ̀rẹ̀ nígbà mọ́ yìí nílẹ̀ ní nàgẹ̀rẹ̀ fún wọn nàgẹ̀rẹ̀. ẹ nàgẹ̀rẹ̀ yóò wá fún mi á bá mú náà ẹ tó nàgẹ̀rẹ̀. ọdẹ mẹlẹ lórí gbọngàn kóṣùbù pákó wà láì kébi ọba kú sanyanya sì di pákó òkú ìlú ń jẹba lọ kò lè tẹ́mi lára àyàn láì kò yé títí báyìí lè ti pákó kò lè tẹ̀mí bẹ́ẹ̀ bá fi kan lẹ̀kùn ẹ̀yà àbídá nù àbídá ẹ̀mí kan nínú nítorí báyìí wú bìí. tó fi transfọ́ọ̀mù láti ibi gbígbẹ́ gidi pàtó kò sí tẹ̀lé fún un. tá a jọ mi yé yóò dojú olùtẹ̀mí lára rẹ̀ wọ́n ti fáadà. ọlọ́wọ́ bá mi máa ń bí kí ló jọ sọ pé nà ṣé bí ara sájà ló wọ́n ti mọ́ kọ́ wọ́n ti mọ́ kóso òní lọ kọ̀ọ̀kan sọ ń nàdà wọ́n gẹ́gẹ́ bí òkúté ìrùkọ́ ẹ̀ tó ní bí torí ọ̀pá sì ní lẹ́nu mi síbẹ̀ náà bẹ̀ a máa ń fi ṣe sábàṣe ìlẹ́gà ìṣùgbọ́n ṣe àwọn ìṣù tó bá fẹ́ máa wọlé sáwájú àwọn ọ̀pá mi nàró sáà ìṣùnà náà tọ́mọ́ bàmọ́ wọlé ẹ̀rí pé ṣé bọ́ pa ni. ìrògbà ẹgbọ́n mi yé ẹ sáà máa pákó pákó ní àti àgbà àgbà ìdí jẹ pákó torí bóyá lè lòdì mọ́ ìdí jẹ pákó bá. tí ìdí báyìí lè di pákó kò lẹ́mìí mọ́ kò sì lé padà tẹ̀mí mọ́ láéláé. lọ́kùnkọ́lá ìṣòro mọ́jà lápàdà sí mi. bẹ́ẹ̀ àbá ìbá ọ̀rọ̀ ara rẹ̀. débi ànífàkù nàìjíríà kọ́ ní kò lè jẹ mímọ́ yóò borí gbogbo torí pé lójú ara rẹ̀ ẹnì kan òun ní yóò máa káká múnábì kí sábà túbà àbí tí ọba ti pàdé lẹ́yìn lójú ìsọfún àríkè ìgbà tí nìfàkù lè gbẹ̀yányá ra àìsóró eléyìí sọ̀kalẹ̀. abáfi làbí yà á ní àwọn oṣòro mọ́tà náírà tààdì lọ́dì náà lè pápọ̀ yẹwà òkú ni wọn ò lè dà láàyè mọ́ láíláí wọ́n wá jàgẹ́gẹ́ bí pápọ̀ tààdì tòbí nùkálí náírà lè gbé wọn ti fi òkú ẹ̀rọ àkókò ń bá yẹ pápọ̀ wọn ti wà lẹ́yìn. ẹ̀ẹ̀mọ̀tìmọ̀ rẹ̀ gbogbo mọ̀nà kìkìrà ìjọba ọ̀pẹ àwọn èèyàn dáadáa ní ọmọ rẹ̀ ọ̀pọ̀ àwọn onímọ̀ àwọn onímọ̀ mọ̀nà rẹ̀ wọn àti mèrò ń lọ àrẹ gbàdúrà ní lè rí bẹ́ẹ̀ bá ń sọ̀rọ̀ fún wọn bá kí èdè kú yìí fi jẹ tọrọ ẹnu wọn ọba sà lọ́dọ̀ fún alábùdó bàtà lè fún ìrìnàlọ́pàá àjọ ni yé túmọ̀ rẹ̀ nù torí pé lára wọn má àwọn ń bẹ lára wọn ni wọ́n fẹ́ sọ̀dọ̀ kú bíi wọn. tá a mi dé báyìí ó dàbí àwọn ẹni كأنهم كأنهم كتب مسندة àwọn àbá ní sọ̀rọ̀ àìsí ṣe inú bí èyí si àbọ̀ ní kọ̀hán tó bá si sí ọba ẹtí wọn ti ó mú gẹ́gẹ́ bí wípé ara pé ìtumọ̀ àgbà kó o yàtọ̀ sẹ́ni bí ọ̀hà yàtọ̀ sí níbi kíké yàtọ̀ sí níbi tí wọ́n bá fẹ́ sọ fún ẹ̀ òun lè máa fi ijó máa fi jẹ ó yẹ kí ẹ kámẹ́rà tì wọ́n lè rú ẹ̀mí o mo lè lè rú ẹ̀mí kí á ní àwọn ọmọ ẹgbẹ́ rẹ̀ kẹ́tọ́ ní ìdálẹ́ ní pé wọn àwọn ẹjọ́ jẹ́ lórí ẹ̀ tàbí òní ẹ

Yorùbá la yẹ ẹgbẹ́ náà ti bọ̀ra ni mò ń ka àwọn jẹ́ mò ń ka tẹ̀sí o. Bẹ́ẹ̀ ní bá ń bẹ nínú ọ̀bá ti bá tẹ̀sí mọ́ ọ̀gá olùdíje mi nígbà jù mí. Bàbá sá àwọn àtọ́wò tí wọ́n tẹ̀sí àtọ́wò tó lágbára o lọ sí kékeré wa. Tí bá lè rí Kùránì báyìí, mo má dà á lè wáyé. وإذا رأيتهم تعجبك أجسام كلام بعد كده بني من كم صلي كده كم في كانوا عبد الكفار يعني وين ما دار عندي كده بيقول بلي مربى لا يمكن كده طابت من هو أبا وعبان كده في من الهلال أبا وعبان ما طالب العلم كده يجي وتجاه فلي فاق وما جبت translation ni wọ́n náà máa gbé ká wọ́n ní tí mo fẹ́ lù lọ́sẹ̀ bó ti jẹ́ pé nínú translation ni wọ́n ṣe yẹn lábẹ́ ẹ̀ lọ́kọ́ dáàdì síbẹ̀ síbẹ̀ kọ́ la kò tọ́jú wọn náà bá wá gbìyànjú dáadáa tó tuntun alẹ́ táwọn náà lọ́ọ́ lè rí gbà ah, ọ̀gá lè rí ẹ̀ẹ́dùn bí ẹ dájú tọ́wọ́ bá ti lẹ́rìí àgbà tọ́wọ́ bá wá lẹ́rìí àbọ̀ kò yí ọjọ́ òru bẹ́ẹ̀.

ìdáhùn èèyàn tọ́ yé jù ní ẹ̀ wọ́dà gẹ́gẹ́ bí pákó mọ́tà nẹ́ẹ̀dà tí wọ́n fi sí orí tí wọ́n àbá ti rẹ́yìn mùsùlùmí mú wọn rẹ̀ fún ọjọ́dọ̀ tí wọ́n àbá ti rí àwọn mùsùlùmí tó dára lé tí wọ́n fi pàpẹ́tẹ́ ìdíje bòlù wọ́n ti jábọ́ ìrùbá tó lára wọn. ògiri òní wọ́n gbára lé bóògiri ti wa ògiri lẹ́nu ma bóògiri lẹ́nu tí a máa pé ewé máa hàn tó máa wùlá ewé máa wùlá ògiri ògiri a máa mú tí bẹ́ẹ̀ ẹ̀kọ́ ògiri ló gbé wọn àwọn èèyàn náà ni wọn náà tó bá kàn wá rí wọn mú àwọn ìwà mọ́mọ́ wọn bá tẹ̀lé tí ẹ rí ìwà ní sọ̀rọ̀ àtọ́lọ̀ bá ń sọ fún àgbẹ̀ rí ń sọ fún àti fún ẹ má kí wọ́n rí ẹ̀yìn lò ẹ̀sìn ọlọ́ ẹ má kí wọ́n rí ẹ̀yìn lò ẹni tó ọ torí yá kí ọ̀rọ̀ sísọ yìí ti gbẹ tẹ́lẹ̀ mi bá gbé ọ̀rọ̀ mi kalẹ̀ mọ báyìí ó rí ọ̀rọ̀ kí ó fi àkọsẹ bọ sọ̀rọ̀ sọmọ ìwà ìdáǹkọ èyí náà ní àgbà yàrá ìkàkọ ni ní ọkùnrin náà ẹnu ẹnu yọ kẹta yẹn ni ẹnu rẹ dùn pé yóò rẹ rẹ yóò délé lẹ́ni tó sọ fún ipe tí bá fẹ́ ṣe ẹ̀gúsí kó lẹ́ni máa ń ṣe tí kàbí àwọn aláfẹ́ ẹ̀ máa ń lẹ ja ẹ máa ń lo òkun ọ̀mọ́ ẹ̀yìn ó jìbìtì ọlọ́ọ̀ da ẹ̀ mà. wàyí bá a rọ àìsà ọ̀hún. wàyí yà kú ọlọ́run. má jánu. ọlọ́run níbi ìpàkó tí wọ́n fi ní wọ́n. ẹ dàgbọ́n káwá ní ọ̀dàbí ìpàkó tí wọ́n fi ká máa lọ ká mọ̀ yànnà náà rẹ̀ wá sí àwọn kí ni ọlọ́run fẹ́ gbà ń bí pé wọ́n dàbí pákó kí ni ìfẹ́ ti ní pípé wọ́n ní pákó kí ló ní tọ́wọ́ bá ti fẹ́ di pákó pákó ní tí òwúlò tẹ́ máa gbá ẹ̀jì lórí ẹ̀ wọ́n máa gbá ẹ̀jì tó máa sọ gbà ọba ti tilẹ̀ kù gbà tó ti gbà wọ́n tún gbá léso gbá léso gbá léso gbá léso nígbà tó fi pọ̀ sẹ́mi rárá rẹ̀ tòkú lè délé àmọ̀láàbìkì ti kú tán ẹ̀mí ti sọnù lára wọn nítòkù ní pé ní tó da wọn fẹ́ bàjẹ́ bóòlù òjò wá ní jẹ́ ní iṣẹ́ tí wọ́n lò láti bá ń tọ́da jẹ́ tó lójú àjò òdìjẹ́ kàánà àwọn ọmọ akọ́ṣọ̀rọ̀ bọ́ ń mú yàtàbónà ọlọ́ni tí mùnàbìkí bá gbọ́ ìgbé kan báyìí yóò kìí sí bóyá wà ní ní tí ìdíkan ti fẹ́ káwa ẹ̀rígbọ̀n táyà kí wọ́n á lóbi sọ káàkiri àti ìpọ̀rọ̀ tó bẹ́ẹ̀ tá fi wa. abẹ́tí ìdájọ́ ìyá àbárò ti mọ̀ náà ti kú náà. أنزل عليهم سورة تنبئهم بما في قل استهزئوا يا مالك مرحبا المدرسة المدرسة المدرسة ọ̀yà ẹ̀sùn àbùsẹ́yìn ẹ̀sùn sẹ́yìn ẹ̀sùn sẹ́yìn ẹ̀ ẹ̀sùn tó sẹ́yìn èyí náà máa jíjẹ́ ìrẹ́ tó sẹ́yìn oyè tó sẹ́yìn ni ọba àbẹ́jọ. ẹ dákun ọlọ́run ní yàtọ̀ ní mọ̀dáàbí kúnà àwọn mọ̀dáàbí kí ó máa sọ́ra áńtò náà ní dára àlàyé ní tọ́rọ̀ tó náà ń bẹ̀rù òun ní ẹ̀rọ ọmọ bá ń gbé ìfọlọ́ mọ́ lọ sọ sóra kalẹ̀ tí ọlọ́ máa tó àbí ní ti ń bẹ́ẹ̀ wọn ya ẹ wò ká ṣé àwọn akẹ́kọ̀ọ́ wọn ti wọ́n fẹ́ẹ́ kẹ́kẹ́ kọ́ wọ́n tó wá máa sọ́ra káyà kábà sọ kalẹ̀ sọ́rọ̀ ọ̀dọ́jọ́ wọn nípa tó ṣe ti wọn ìrántí ọlọ́run ẹ jẹ́ ìyàwó onye máa ń ẹ wá mú un kò sí fọkànbalẹ̀ fún kùnà ni ìyẹn ní obìnrin ìdìbò parọ́ ìyẹn ní obìnrin ìdìbò jàǹbá ìyẹn ní obìnrin ìdìbò jàǹdílà. ní ìrọ̀pá ajọ́ mi yé ọ̀rọ̀ ní pọ́lísà ẹ̀mọ́ wọ̀lú ẹ̀mọ́ ti yẹ̀yẹ́ gbogbo ń jẹ́ ìṣọ́ra fún ọlọ́run ìgbà ẹ̀kọ́ wa ti gbàgbé ìgbà. يحسبون كل ya عليهم يحسبون كل صيحة عليهم الله بارك جوجوج orí wọn ni wọ́n rò kéékèèlé ẹ máa wọ ẹni bá máa ń sàkóso láyé lójú ọ̀rẹ́ yóò dùn mọ́ ẹ̀dá tó káàkiri wọn mọ́ sí káàkiri sí tẹ́ ẹ bá ti wá sí ìdílé tọ́lọ̀ mọ́ jọ lólè tó o bá ja ilé èmi rò ní báyìí tó o bá kẹ́ni pé ẹni ẹ fẹ́ máa wá nǹkan tó wọ́n mọ̀ káàkiri ìjọ ìjọ ẹ bá fẹ́ mi èmi rò ní báyìí. wọ́n dá lọ́jọ́ lọ́jọ́ kan áàjì máa ń gbé yìí lọ́nà tó bá yọ fúlàní òkú fúlàní alákọ̀ọ́kọ́ àrọ́ fún èkó rẹ̀ tó tó mú fúlàní ó tó rọ́ bá mi níbi tí tí wò tí ó tí ó wọn bá kà ẹ ti ká sí ẹ ká láì á òjò àjọ ọ̀rọ̀ ọ̀dọ̀ ìdílé ló ti lánìí èrò kẹjọ yìí yá tí ọmọ ìlà ń ẹrú ẹrú pa ọ ilé wọn wá sí pẹ̀lú pé ó ti lé o kí ló ti ẹ wọ ẹlú ìròyìn balẹ̀ yìí. lẹ́sẹ̀dẹ̀ ẹ̀dọ́ ènìyàn lọ́mọ báyìí. àwọn alágàbàgé ń lọ sí náà báyìí wọ́n báyìí. àjò mú àwọn ní kókò. àwọn abẹ́ẹ̀rù tọ́ta yẹn wọn èyí ń sọ̀tá torí pé wọn àìlè ní tẹ́sí tí àbá rí mọ̀nà nìkìlọ̀ ẹ lọ wú mu yàtí jẹ mùsùlùmí láyé lóde àwọn mùsùlùmí pẹ̀lú bẹ́ẹ̀ àwọn mọ̀nà nìkìlọ̀ yẹn ìyẹn lọ lọ́jọ́ bá fi ọ̀sán

ìjọ ń dàbò kẹkẹ ń bẹ omi agbára ìjọ ìfọ ìjọ ń dàbò olùjókòó anábì ọlọ ó kọ ọkọ rẹ àná ó kọ ìyàwó anábì gan jẹ ló kọ ọ̀rọ̀ parí omi ọdá kọ ìlú náà ẹ̀yà sọ pé jake báàkì ọkọ mi tẹ́lẹ̀ ń

dáadọ́ ń lè kó ara wọn nígbà òfin nígbà wọn ni àwọn tó ń sọ̀rọ̀ àwọn òṣèré jẹ́ wọn títọ́ jẹ́ nígbà tí a bá jẹ́ wọn olówó tó àwọn ọmọ fún àmà owó lọ. mo láti fi mi ṣe ọṣẹ pẹ́ẹ́sì ẹ̀dì ìdí ẹ̀mí kékeré ọṣẹ tí wọ́n ti ṣe pẹ́ẹ́sì ìdí ẹ̀mí kékeré wọn àti dáwọ́ jó ẹnu ti dùn wọ́n ṣe وإذا رأيتهم تؤمنون وإن يقولون كأنهم يحسبون كل صيحة mo fẹ́ ka nǹkan kan tí wọ́n sọ ń bí wọ́n ní wà ilá rọ àìsà àrùn àjà bá ti jà àìsà àlòmọ̀ látàrí tó bá rí wọn èyí tí wọn tó dá wa yìí yóò fi wọn jọ lójú ilẹ̀ àjùtá ara ọ̀dà wáyé pàpọ̀ ẹnu ọ̀dà ẹnu ọ̀dà wọn máa gbé ọ̀rọ̀ kalẹ̀ wọn fẹ́ jẹ́ tuntun. wáyé àkóónú. tí a bá bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ àkọ́kọ́ ní níkà lè kọ́wọ́ ní níbà ní ẹnu wọn tó dùn lójú ọjọ́ títí wọn ọmọdé àti ní wà ádámì ní wọn ní nítorí tó fi náà máa ń tẹ̀ bẹ́ẹ̀ pariwo nira bẹ́ẹ̀ lọ́wọ́ tí wọ́n náà ti rí. wá sí òní sí ara wọn. òye yàtọ̀ nùnà ó làtọ̀ ó ti ń ní mùsíbà sí gbogbo ọ̀rọ̀ náà láti gbọ́ tó jẹ́ mùsíbà àwọn tí a yẹ lẹ̀ ń tàbí sẹ́lẹ̀ àwọn ọ̀hún fi abẹ́pàyà náà nìlá ń bì í ó mọ̀ ọ́ káwọn sẹ́lẹ̀. nítorí tí wọ́n máa bẹ̀rù nítorí wípé ìpayà

torí yóò tẹ̀lé sọ̀rọ̀ àbú ọlọ́run jẹ́ àmọ̀ ọlọ́ta mọ̀nàbí bí wàá tòrò kókòrò dáná. ọlọ́run wá ní kọ́ńtàlà mú lọ kọ́ńtàlà ló lò kọ́ńtàlà ló gbà yẹ̀wò. tí a mọ̀ kékeré káàlì máa ń bẹ̀rẹ̀ láàrin èèyàn ni. ìgbà ń torí pé wọ́n ń sígun tẹ́sán ọlọ́ wọ́n ń sígun tọ́lọ̀ ọlọ́ ní pàdùmọ́ ọlọ́run mọ́jà lẹ́bẹ̀ẹ́ tó pamọ́. báwo ló ti tẹ́ díẹ̀ ló ṣe wọ́n tí wọ́n ń tẹ́rí kò níbi ìmánì tí wọ́n ń tẹ́rí lọ bí ìjọ bàbínú ọlọ́run ìyẹn náà bí orí ti nà gbòòdì nítorí ọmọ máa ń tà nítorí òní ìtajà yóò mọ̀ máa ń sọ̀rọ̀ títọ́ kọ́ wá tó tẹ̀ nǹkan mi tuntun lọ́jọ́ ìlú rẹ̀ ní sèyí àti yìí yóò kà ní wáyé gbàdúrà èyí tó wáyé lára mú gbàrà yẹ́n sábà wọlé ní ọ̀la kò lọ́ọ́ ní ọ̀la. wá jọlá lọ àgbèrè àtẹ̀yìn tó bá jọlá lọ kọ́dá wá sí kó yá máa bẹ kó wá tẹ̀kọ̀ gbé dáadáa yìí àwọn àrà ẹ̀jẹ̀ ẹ̀já gbọ́dọ̀ ẹ̀nà ẹ̀kọ́ ọjọ́ ọ̀rọ̀ mọ́ọ̀mí kankan má báwọn ọ̀rọ̀ bí ọmọ mi ọ̀yá ẹ̀já ẹ̀jẹ̀ kò náà náà ẹjẹ agbọrọ tó yọ lọ Thank you. ọ̀rọ̀ yìí pé kójú ọ̀bá rọ̀ níbi kan ìròyìn ìdáná sí ìmáàmù mọ́ṣáláṣí ala onye bí pé kí ẹkún ti dá mọ́ tó bá wù wípé pẹ̀lú tó ń rọ̀ tàbí kó jò ń jọ́ mi hàn wẹ́rẹ́wẹ́rẹ́ ní bẹ̀rẹ̀ nígbà báyá ní wọ́n lè ẹni tó wá ní òde tí mẹ́rin àwọn ẹni ní tẹ́sí tó pọ̀ nítorí pé wọ́n rò pé lọ́wọ́ àbá àtọ̀tọ̀ bẹ́ẹ̀ wà bọ́ interpretation kéde ẹ̀sìn interpretation tó ti pé àwọn àfa ìfúnpá sòrò gáàdì wa sọ àjọyọ̀ ẹnìkan nínú mẹ́rùsùn ní nǹkan táwa fi máa lo mẹ́rùsùn kò sí ń tán ìgbàdé ìlú gáàdì mo rò pàdà yẹn nìyí lọ́sẹ̀ ti dáadé àlè àjọyọ̀ rẹ̀ wọn náà sòrò sáà bẹ̀rẹ̀ ní ìgbé àtọ̀tọ̀ tó ń bọ̀ kan ní ìgbé àtọ̀tọ̀ àlè tó ti ẹni ilé lára bẹ̀rẹ̀ pọ̀ gàgà ní ìgbàdókò kò sí ìgbà ndị ń débà. tó àwọn apá àwọn àkan tí wọ́n dá apá dị ndị ọrụ ndị èmi dandan ní pé kó ju ọ̀rọ̀ kọ pọ̀ sí ìlànà kó ju ọ̀rọ̀ kọ pọ̀ yìí ìyá àjà nínú àlàyé àwọn èèyàn ìgbésẹ̀ ní àti ìṣọ̀rọ̀ mo rò pọ́lá yìí lè ìwà mi náà ní tó bá mi lọ pé òjò tó ń gbé yàgò tó wà ní dòdò òjò onímọ̀tòlé wa láti jọ kékeré kó o yìí jìnnà lórí kìtìmáwò àwọn tàbí tó wà jẹ tó jẹ ìtàkùn ètò lóṣù ó ti tàkùn ètò náà tó gbẹ̀lú ó gbọ́dọ̀ lẹ́yìn ìgbàwọn èèyàn ní àpláì rẹ̀ ní wọn lọ́wọ́ rẹ̀ bá àwọn èèyàn wò wípé níbi òjò tó pọ̀ ní wọn tún àwà gbà lẹ́tọ̀dọ̀ ìyẹn lè torí atẹ́gùn lọ́dẹ̀kùn ìyẹn lè torí ìjà ìyẹn lè torí rẹ̀ tó ìrọ̀rùn tẹ́sí mú wà ní bí wọ́n lẹ́sìn ní wípé àwọn ẹlòmíì náà wá ń tì í lò ẹlòmíì náà wá ń tì í lò òjò tí kò sí wọn nìkan òjò tó di ọ̀rọ̀ lórí lábàánú mẹ́rin àbọ̀ wọ́n ti ká tí wọ́n dé ìlú ní dámù àmì tó ti dára dànù máa máa fi ìlú kan náà tó àmì yẹn láàrin àti ìlú àbàtì lórí ọ̀rọ̀ kọ́tù kọ́tù ní ilé ààrẹ ọ̀rọ̀ ká ní pé sẹ́yìn bá ti lọ́jọ́ mẹ́ta fi ìkókó lé sí iná ọ̀rọ̀ àwọn màìsí àtàwọn àbá mi ìdíkẹ́ jẹ́ nígbà tó ìdíkẹ́ ọ̀rọ̀ ọ̀jẹ̀ nínú ilé ọba ń bẹ lájọ tí ọ̀rẹ́ lámì àkọ́fẹ́ máa dé lu yìí lórí ẹ̀yẹ bí àjò náà lọ wá orí ìrìnàjò náà lọ wá títí tí wọ́n fi ní bí arìnrìnàjò náà lè máa tó kọ́ kọ́lá àkọ́jọ tuntun yẹn dọ́là làbí àwọn ọ̀nà wa àdìbò tí wọ́n ti súnmọ́ dáhùn. sọ̀rọ̀. Wọ́n bẹ́ onígbò olówó mọ́. Ẹ ó ti pẹ́ mi lórí tó bá jẹ́ lẹ́kọ̀ọ́ ní ilé ìdábò. Tí èdè ẹ̀jẹ̀ ní pé wọ́n fẹ́ máa dá nǹkan tí ò dà mọ́. Ṣé bí yóò lọ wá gbowó rẹ̀ padà lọ́wọ́ rẹ̀? Tó bá ti jẹ́ pé yóò wà lábẹ́ àlà. Aha bá jẹ bá wọ́n fẹ́ gbé ìdílé yóò dá wẹ̀rẹ̀ náà kó má bàa dá mi pọ̀ tó bá bàa láti pọ̀ yóò dá náà yóò dá náà kọ́ ló dá tó lọ́rọ́ ó dá náà tó á ń tọ́lọ́ ọmọ á ń tọ́lọ́ ọmọ. Ẹ ẹ jọ. Anzug.